أصبحت من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين نحمده ونتوب إليه ونقبل عليه من يلقاه فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní ọgbẹ́ ilé tí a dá fún ọlọ́run ọba ṣe ní ọlọ́run ọba náà pé òun náà ni ọba tí ó tóbi a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba yìí ọ̀nìkan ṣoṣo náà ni ẹni tí ó lẹ́tọ̀ọ́ pé kí a máa jọ́sìn fún wọn wọn náà nìkan nìkan lẹni tó ní kápá àti gbà ìjọsìn wa ọ̀nìkan ṣoṣo yìí náà ni gbogbo àwọn ẹni eré tí wọ́n ti lọ́sìn wọn náà nìkan ṣoṣo wọn náà ni gbogbo ẹni tó bá jẹ́ ẹni eré lórí ilé ayé lónìí gbọ́dọ̀ máa jọ́sìn fún nítorí pé níbi sísun ọlọ́run nìkan bẹ́ẹ̀ náà ni òpin oríire ń bẹ ẹfẹ́ dá níbi sísìn kan mí ìtọ́lọ́wọ́n ọba dá eléyìí náà ni oríire orí ikú ìtí ẹ̀jẹ̀ yẹn máa ń ṣe láyé ṣe wọ́n tẹ́yàn tó ń ṣe onímọ̀ kúrò ikú nígbà tó ń bá ń ṣe lọ́wọ́ àbẹ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala gbogbo bó ṣe lè wọn kí orí ibó kéré tó àti ohun tó máa ń múyàn ṣe kọ́nà kó má jẹ́ kí ó tó sẹ́ni kankan wa. Kílẹ̀ tá a sọ yìí, a ń sọ ni ní ìbámu sí ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an jíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wa sallam. Ìtí àwọn olùmọ́ fi ṣe àlàyé fún wa wípé أعظم ما أمر الله سبحانه وتعالى به التوحيد ọ̀nà tó ní agbára jù eléyìí ọlọ́run ọba pa wá láṣẹ ìpín ká ṣe ọ̀nà ní ká gbà pé kan ṣoṣo ni ká máa sin lóhun nìkan ká má tún sin nǹkan míì mọ́ وأعظم ما نهى الله سبحانه وتعالى عنه الشرك ẹ̀nà ni tó lágbára jù kọ̀ fún àwọn ẹ̀dá láyé tí a gbọ́dọ̀ ṣe àgbọ̀dọ̀ dédé rẹ̀ bí tí mo kó mọ́ ohun òun náà ni ìtúsìn kan mí pọ̀ pẹ̀lú ọlọ́run ń tọ́lọ́run bá kọ̀ ó pọ̀ gan-an ṣùgbọ́n tó jẹ́ baálẹ̀ gbogbo ohun tó kọ̀ ìtó jẹ́ ìmáàmù gbogbo ohun tó kọ̀ olórí gbogbo ohun tó kọ̀ pátá ilé tó jẹ́ ọba gbogbo ohun tọ́lọ́run bá kọ̀ wá rẹ̀ dá láyé pa ṣe agogo ń tẹ́mọ̀ ń dárúkọ yí àwọn tí ń jẹ́ aṣíwájú ni báàlẹ̀ a máa jẹ́ aṣíwájú ládùúgbò ìmáàmù máa jẹ́ aṣíwájú ọba máa jẹ́ aṣíwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìran ẹ̀ṣẹ̀ tá ń ṣẹ̀ láyé ilé tó jẹ́ olórí rẹ̀ aṣíwájú gbogbo ẹ̀ pátá wọn náà ní kéèyàn tó fi nǹkan àmì òpin ìjọsìn fọlọ́run òṣìṣẹ́ tó wípé olórí gbogbo dáadáa téèyàn ń gbé ayé ṣe wọn náà ni kí wọn mọ̀ pé kàn ṣoṣo lọ́lọ́run kò tún sórí eré àbí àṣeyọrí míì tó wà níwájú ilé ìta sọ yìí bẹ́ẹ̀ náà kò sórí ibú míì tó tún wà níwájú ní àtúntì àmì ìmọ̀lọ́run àṣepítà bá tiẹ̀ jẹ́ mùsùlùmí tá a ti mọ̀ pé kàn lọ́lọ́run a ti kọ́kọ́ ṣe òpin oríire ilé ìtẹ̀dá máa ń ṣe láyé àwọn adúpọ̀ fọlọ́run ọba náà tó fi mi àti ṣe ń gẹ́ ọ̀ subhanahu wa ta'ala wọ́n máa jẹ́ kí a rí àpadà sí aburú ilé tí islam ní yé èèyàn má ọ̀nà kó máa jẹ́ òjì bẹ́ẹ̀ ní kankan wa. kíra wa káàbọ̀ sí ìjókòó tọ́sírò wa lójúmọ́ tòní ibi tí a bá dé tẹ́lẹ̀ a sọ fún wa tó kọjá òun náà ni ìyàwó fìràwọ̀ a ní a fẹ́ ṣàlàyé fún wa ìjẹ́ ń gbàtí gbogbo àwọn wàhálà ìṣẹ̀lẹ̀ tódodo fojú hàn ìgbà tódodo padà wá fi ojú hàn ìgbọ́lọ̀ bá ṣe sọ nínú Al-Qur'ani pé wa qad ja'a al-haqq wa zahaqa al-batil inna al-batila kana zahuqa. ọlọ́wọ́ bá ní òdodo ló dé yìí. وقل جاء الحق وزهق الباطل وزهق الباطل ọlọ́run ọba ní dájú òdodo ti dé òdodo ti fojú hàn innal báfílà kana zahuqa òdodo àti irọ́ méjèèjì ò ní irọ́ afẹ́ máa kó òdodo kó ńlẹ̀ àwọn méjèèjì ìmọ́lẹ̀ àtòkùnkùn ni wọ́n ní pàdé pọ̀ kò ṣeé ṣe ìwà tó bá ti pé àfi kí irọ́ kó fẹsẹ̀ fẹ́ irọ́ náà ni ti àwọn sífìrì àwọn àti gbogbo àwọn tó ń kó sòdí tí wọ́n jọ ń da ìgboro ni wọ́n gbójúlé. àwọn tó ń lò náà ló jẹ́ àwọn àti àwọn nífà rẹ̀ wọ́n làwọn eléyìí náà gbójú lé tó dodo tọ̀rọ ọlọ́run bá tó fún ànábìwá Musa wá dé gbogbo irọ́ yẹn wá parẹ́ yìí wá fojú hàn bá ti wá fojú hàn báyìí mo tó kún nǹkan mi ìmọ̀fẹ́ tó fẹ́ sórí ilé láyé di nǹkan lè dàrú mọ́yọ̀ lójú tẹ́lẹ̀ kí èèyàn máa mọ́ yàtọ̀ èèyàn lè máa mọbi tó ń fẹ́ yà sí ṣùgbọ́n lẹ́yìn gbogbo àwọn àlàyé gbogbo àwọn òfin ọlọ́run tí èèyàn bá ti gbọ́ gbọ̀rọ̀ ọlọ́run tí èèyàn bá ti gbọ́ àbọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa gẹ́gẹ́ bí anábíwá yusuf náà ṣe sọ yí pé àlìáàna asọ̀lhàk ó ní báyìí pé sin yìí o òdodo ti ti bọ́jú hàn ọ̀rọ̀ ti rẹ̀ o kò sí ni òdodo àfojú hàn àwọn tí wọ́n gbà síláàmù tí wọ́n gbà síláàmù tán ó wá ń kù sẹ́nìkan tó máa wá di ìbéèrè lọ́dọ̀ àti ó sì jẹ́ ìbéèrè báwo wá ìyàwó fi ọ̀rọ̀ sí wá ìyá rẹ̀ ṣé náà tẹ̀lé ọ̀gá rẹ̀ tẹ̀lé ọkọ rẹ̀ ni àbọ̀ náà tẹ̀lé òdodo náà ní sábẹ́ ṣàlàyé fún wa àwọn èèyàn kan wà nínú àwọn ẹni tí wọ́n tẹ̀lé kọjá lọ ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ ibi tí ọlọ́run bá ti mú ọ̀rọ̀ yìí ṣe lálàyé ibẹ̀ náà láti máa bẹ̀rẹ̀ rẹ̀ tó fi wá kan ìyàwó kàtígórì wo lòun fọ́ọ̀lù sí ní méjèèjì yìí kàtígórì méjì ni àwọn kan àwọn tí wọ́n ṣe tọ́lọ́run tí wọ́n padà wá ṣorí ilé tọ́lọ́run fi ọ̀rọ̀ tí wọ́n ṣe wá sí fún wa àwọn kan àwọn tí ò ṣe tọ́lọ́run ṣùgbọ́n tí wọ́n ń pẹ̀lú àwọn tí wọ́n ṣe tọ́lọ́run wọ́n padà wá ṣorí ibú ọlọ́run kọ̀rọ̀ tí wọ́n náà ṣe wá sí fún wa tọ́rọ̀ bá lọ́hùn mọ́tàlá ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط ọlọ́run bá lóun fẹ́ fi àpẹẹrẹ ẹlẹ̀ fún wa o òun ṣàlàyé fún wa òun fàkàwé ńlá kalẹ̀ fún àwọn ènìyàn nípa tani àwọn wo ló lọ́n fàkàwé kalẹ̀ fún lílàdé ìnà káfàrò àwọn tí wọ́n wà láyé tí ò sin lọ àwọn tí wọ́n ọ̀ṣẹ̀ sìn àwọn tí ò kírun Allahu Akbar àwọn tí ò ṣe Islam àwọn tí ò mọ Ọlọ́run lọ́kàn Ọlọ́run fẹ́ fún wọn ní àkàwé àkàwé léyìí kì í ṣe mi àti ní lọ́lọ́run bá fẹ́ sọ fún nìyẹn kì í ṣe àwọn tá a bá ń bá wínú ayé ilé ìtafẹ́ kàyé àwọn tí yóò ṣe Islam tí wọ́n tẹ́ pé tẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ ọ̀rẹ́ àwọn tí lè máa pàtàn fún yín ó lè ní bàbá bàbá òun ní ṣífì mọ́ mọ́ kíní kan nípa ayé wọn ó lè ní bẹ́ẹ̀ máa ṣe ń wo òun náà máa ṣe wà lẹ́mọ̀ Kùránì bẹ́ẹ̀ ẹ̀tùmọ̀ kó oríṣiríṣi àwọn ọ̀rọ̀ báyà máa ń sábà gbọ́ ẹlòmí lè sọ pé bàbá tó ń àwọn ni wọ́n kọ́kọ́ kọ́ mọ́sálásí ìlú àwọn èèyàn méjì méjì ni wọ́n máa ń mú lọ sí bákà lọ́dọọdún torí gbogbo tẹ́ ń gbọ́ yẹn ti wá rí pa ọmọ ẹni dẹ ní o ìyẹn jáde láti dìlé eré ọmọ ẹni eré bàbá ẹjọ́ lò sí lọ́n ìyá rẹ̀ ẹjọ́ sí lọ́n pàápàá kà fún yín kà tó máa dojú ṣe máa ń gbọ́sẹ̀rẹ̀ lọ ló bá mọ̀ ṣùgbọ́n tó ń sọ̀rọ̀ yìí kò padà ẹ̀sìn bàbá rẹ̀ níyà rẹ̀ ilé yóò lè la àwọn ti ti kèfèrí àkàwé lélẹ́yìí jẹ́ fún gbogbo ẹni tóun náà bá ṣe Islam lónìí tó wá ń pàtàn fún wa pé ìdílé mùsùlùmí lòun máa ti jáde àmọ́ sí tóun ṣe inú ẹ̀ tóun ṣọ́ọ̀tì torí tó bá dàlí kìyàmọ́ tó bá pé ti Islam ni ọlọ́run àwọ̀ láti bàbá ọmọ òun lára àwọ̀ láti ìyá òun mọ́ òun lára rárá kò lè wúlò fúnra wọn láta zero one zero two zero ọkọ̀rọ̀ ẹlẹ́rù ló máa gbé tiẹ̀ láti àmà wọn tún kó wádẹ̀ gbé níbẹ̀ ló máa bẹ̀rẹ̀ gbé. ọlọ́wọ́n ní àkàwérè nípa àwọn arábìnrin méjì kan ọ̀hún àwọn arábìnrin méjì wo ni. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط Àkọ́kọ́ nínú wọn náà ni imra'ata Nuh, ìyàwó Ànábì Nuh, alayhi salatu wassalatu wassalam. Wa imra'ata Lut, àti ìyàwó Ànábì Lut. Ànábì Nuh àti Ànábì Lut. Àwọn méjèèjì yà Ànábì Ọlọ́run ọba ni wọ́n, alayhi ọlọ́ọ̀bá ní káànà tá tàhtà àbìdẹ́yìn káànà tá tàhtà àbìdẹ́yìn min ibadina salihayn ìyàwó ànábì Nuh àti ìyàwó ànábì Lut àwọn arábìnrin yìí wà fortunate láti wà ní ọ́njà ànábì ọlọ́run tí wọ́n jẹ́ rúsìn àwọn ọlọ́run bá méje kan tí wọ́n dẹ̀ jẹ́ rúsìn dáadáa pípa ọlọ́run bá ní wọn lẹ́bùn wọn tún ká wọn kàn kí ń ṣe ordinary èèyàn àwọn obìnrin méjì náà wá wà lábẹ́ wọn táwọn ń jẹ́yàwó fún wọn ẹnà pé tí wọn bá jẹ́yàwó fáwọn ẹni gíga àwọn obìnrin mi àmà ẹ̀ ń fi irú òkèrè bẹ́ẹ̀ ṣùgbọ́n ó lè máa mọ̀ àwọn obìnrin mi àmà ẹ̀ àwọn ìyàwó àwọn ọ̀nà bí ọlọ́run gbá ah, báwo ló ti wá jẹ́ kó tẹ̀ jẹ́ pé mi náà ti mọ nírú àǹfààní báyìí àwọn náà wà ẹni eré méjì ṣùgbọ́n kí náà méjèèjì wá ṣe. fàkọ́nà bá ahùnmá. àtìyàwó ànábì Nuh àtìyàwó ànábì Lut àwọn méjèèjì kíní kejì wọn àwọn arábìnrin wọ́n bá àwọn ọkọ wọn wọ́n àwọn ọkọ wọn kéèyàn jàǹbá ẹni kí ni jàǹbá tí a méjèèjì ti fáwọn ọkọ wọn àwọn olùmọ̀ nínú tafsir wọ́n ní jàǹbá tí a méjèèjì ti fáwọn ọkàn wọn náà ni pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń gbọrọ ọlọ́run lọ́dọ̀ ọkọ wọn gbogbo àwọn táwọn ọkọ wọn bá yanjú gbogbo àwọn tí ti gbé àwọn ọkọ wọn ọmọ ayé mọ́ sáwọn ẹgbẹ́ à ọmọ sọmọ ẹgbẹ́ à ṣé ní ọ̀sùn ni wọ́n wá bá ríṣiríṣi ní òwò ṣé wọn náà ti pẹ̀lẹ̀ láàánú bí ọlọ́run fún yáàbí ríṣiríṣi náà máa máa ríṣá ebí mi ni ìyàwó rẹ̀ mo máa bó ṣe mọ̀ ilé àwọn ọkùnrin lásán yìí ṣàgbọ́wọ́ ṣẹlẹ̀ òkèèyàn tó tó bá ti ń di wípé ẹni táwọn èèyàn ń tẹ́gẹ̀ gẹ́ǹta ìyàwó ẹ̀dẹ̀ wọ́n lẹ̀ kò jù bálẹ̀ lọ. dáyàwó ìmáàmù ni ìyàwó bàálù ni ìyàwó bàálẹ̀ ni ìyàwó pẹ́sidẹ́ǹtì ni ìyàwó gọ́fúnà ni. àwọn alánilẹ̀ ìpàjọ́ fẹ́ rí ti ni. díẹ̀ nínú èèyàn ló máa ní à obìnrin lè jẹ́ aláìní tẹ́lọ́rùn o obìnrin lè jẹ́ ní sínú rẹ̀ dọ̀tí o ó lè jẹ́ ní sí òfẹ́ lọ síwájú ọkọ rẹ̀ o àwọn èèyàn díẹ̀ ni wọ́n máa ronú gbàgbé èyí tó pọ̀ nínú àwọn èèyàn olówó abẹ̀rẹ̀ tí rẹ̀ pé ṣófẹ́ẹ̀rì sí ni síbò níyàwó rẹ̀ síbò jọ ń sàn jọ ń jí ni kò lè rí sí ọmọ tó ń sọ àtìkí ní àtìkéjì lọ́ba wọ ọkọ̀ wọn lẹ̀ bọ́kọ̀ wọn ṣe ń má làwọn ń wò bọ́kọ̀ wọn ṣe ń tó làwọn ti dáàbì bọ́kọ̀ wọn ṣe ń ṣe dáadáa làwọn ń fi àìdá fún wọn lọ́fi ń bá dáadáa yìí jẹ tíyàn bá dẹ̀ ń ṣiṣẹ́ sẹ́ni tó bàjẹ́ bá dúró tíyàn àti ṣé òtún àti bàjẹ́ ọlọ́nkó máa ṣe wá ní pàtẹ́jẹ́ àti ṣe nǹkan òtún àti bàjẹ́ bẹ́yàn bá dúró tó bẹ̀rẹ̀ sí mọ ilé tó fogún ọdún mọ ilé tó fogún ọdún ṣe gbogbo àwọn tó yẹ kó ṣe sínú ilé yìí tó bá fẹ́ wó ilé yìí kò àwọn ló ti díjọ́ kan láti fi wò àwọn náà kúkú máa rí ìrìnlẹ̀ kọ́lé parí lóòjọ́ ó lọ́n fẹ́ ṣe dẹ́kì òun fẹ́ ṣe foundation ṣe gbogbo ẹ̀ kọ́ wá lọ́n fẹ́ parí ìrẹ́jọ́ kan ọ̀dọ̀ tó fẹ́ ṣe rúfin lókè rẹ̀ ó ṣe lọ́n kéèyàn náà ní owó náà lọ́wọ́ tó afarabalẹ̀ fún kọ̀kíkan gbẹ kó tó ṣe mí lé lórí ṣùgbọ́n tí a bá fẹ́ ja ògbọ́lé yìí wo ẹ gbọ́dọ̀ lódìdí tó bá ti gbé katakata yìí dé bá tó bá ti mú ẹnu bá tó bá ti fi ń bábá ìgbà ẹ̀kọ́ ní gbogbo tí wọ́n kọ́ tó mi àyímọ́ yẹ gbẹgbẹ̀rún owó gbogbo àdẹ́sàwọlé ẹ̀kan náà báyìí náà ló ṣe rí níbi gbogbo nǹkan aburú ó lè tí wọ́n máa fi ń ṣe àkóbá fún nǹkan dáadáa ìgbà táwọn ẹ̀dẹ́ ìbá ti wá sọ àwọn ọ̀rọ̀ burúkú yìí ó wá ń àkóbá fún iṣẹ́ dáwà èyí tí àwọn ẹbí ọlọ́run bá gbé dání. aleyhi ló fata fi máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo ẹni tó ń bá ti wà lábẹ́ ọkùnrin kàmánà ńlá wà lọ́rùn ọkùnrin yìí ẹ̀rí pàwọn obìnrin ní obìnrin kóbìnrin ni wọn ọkọ tọ́rọ̀ bá wá ń ṣẹlẹ̀ nínú ilé àwa gbé kéèsì ọkọ̀ lọ síbi iṣẹ́ wọn ẹ̀rí mi sálágbájá ẹ̀rọ̀kùnrin takuntakun òṣì àwọn ẹ̀ma dára kíkí màdámẹ̀ ṣe sùúrù ẹ má pọ̀ kálẹ̀ ọkùnrin takuntakun ẹ̀yìn mọ́tò mi ni ṣèbí mi àti ẹ̀rájọ́ ń gbélé is a useless man I know what I'm saying. àwọn ẹ̀ná àwa dákẹ́ ah wọn ọ̀gá ni wọ́n wọ́ báyìí ah tálọ́ bí bá bẹ́ẹ̀ ni náà tó tó rẹ̀ léyìí ṣe tí ìfà ìṣẹ́ni tó ṣẹlẹ̀ láàrin ọkùnrin yà sárábìnrin ọmọ adẹ́mọ̀ wá yẹ́mú ṣótán ọlọ́mọgà ṣótán kò halẹ̀ tó máa halẹ̀ máa bíbà kan wá halẹ̀ ọ̀rẹ́ tó halẹ̀ tó kò tó kò gbọ́dọ̀ ṣínú bí kò gbọ́dọ̀ náà àbíkọ́ tó ẹ̀fọn tó pàlẹ́ ní ní àlẹ́jú ni téèyàn bá fọwọ́ pọ̀ èèyàn ṣera rẹ̀ létí lójú afinishẹ̀ sí ẹ̀fọn ni ọwọ́ bá sí àlẹ́jú téèyàn bá farabalẹ̀ pa àbí kéèyàn lè dànù tí ẹ̀bá ti fẹ́ mú kéèyàn lè tí ẹ̀bá lóun fẹ́ bínú pa èèyàn sára rẹ̀ lójú pàkúpà o irú ẹ̀ náà obìnrin míì tí wọ́n máa ń jà wèrè gbàgàjì báyìí lábẹ́ ọkùnrin ọkùnrin yìí dẹ̀jẹ̀ ní táwọn èèyàn ń gbé gẹ́gẹ́ àbí kó ṣe sùúrù bọ́pọ̀ ó kọ̀ràn bó pariwo lé lórí ó ẹ̀kọ́ sí ara rẹ̀ kí gbogbo tó bá mí nǹkan mi lóbìnrin yẹn máa sọ ẹ̀fí máa rọ́kùnrin mi àgbà fọlọ́ kò gbádùn ìyàwó rẹ̀ ṣùgbọ́n kò fẹ́ kọ́ ó rí pé jẹ́ máa mánéjì wèrè nulẹ̀ ó bẹ́ta wèrè yìí já torí tó bá jáde sàkóso tí wọ́n máa wí kọjá gbá àyàwó lágbájá ní àyẹ̀mọ́ ní àyàwó lákàṣègbè ní àbádábẹ̀ ẹgbìlẹ́mẹ̀ta ẹ̀dáni nǹkan tàbí láti láti bẹ̀rẹ̀ wo kí ní ká wo ayà rò pé ó ṣìṣẹ́ tọ́jú nlé kó máa mánéjì rẹ̀ àtàwọn orí eléyìí náà ti ń ṣẹlẹ̀ sí pé kò yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kọkùnrin jọkùnrin èrè kómìnirwájú mi ní ibú kọ́nà kó máa ṣe àwọn àyàwó kó máa ṣàwọn ọmọ obìnrin láì obìnrin bú ọkọ wọn. eléyìí jàǹbá tí wọ́n jẹ́ fáwọn ọkọ wọn rí o wọ́n jẹ́ jẹ́ ìyàwó ànábì ọlọ́run ẹwà tán wò ńlá. Ìjọba ń bá wá sọ nípa àwọn méjèèjì. Fàlàmì ọ̀gbọ́n ní àánú máa bí náà wọ ìṣe ìhà. وقيل ادخلا النار مع الداخلين ìjẹ́yàwó ànábì ọlọ́run ọba wọn ọlọ́run ọba ń jẹ́ ká mọ̀ yìí pé lẹ́mọ́yọ́gbìn nìyá ánìhùnmá ọ̀rọ̀ wọn lọ́rọ̀ pé kọ́ máa jẹ̀yà ọlọ́run ọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ iṣẹ́ ànábì ọlọ́run ọba dá iṣẹ́ ìyàwó ẹ̀ dá lọ́tọ̀ àkáǹtì kó wá ni wọ́n akọ́ṣẹ́ kó wá sí o.

gbogbo bí bàbá rẹ̀ ṣe ń dààmú tó ń pe àwọn èèyàn ló ń sọ pé owó tẹ̀yìn sọ yẹn o èmi ò ṣe ń tètò ó ya pa ayọ̀ ọmọkọ́mọ ó yẹ máa lè ó yẹ hàn náà àwọn yẹn wá bu wọn fọmọ bu ní tó ti ní pọ́blẹ́mù lọ́nà méjèèjì Allahu akbar. Tó bá ti ń ti táwọn èèyàn ti ń sọ bẹ́ẹ̀ fó ilé rẹ̀ ń jò lọ́tún ilé rẹ̀ jò. Bóyá ìyàwó rẹ̀ ń ṣe ṣìnà, òun rẹ̀ ń ṣe wáàsí ìyàwó rẹ̀ ń jàjà gbìlà láàárín ìgboro, òun ń ṣe wáàsí ẹ má máa jàjà gbìlà. Bóyá ìyàwó rẹ̀ ń parọ́, òun ń ṣe wáàsí ẹ parọ́. ọmọ rẹ̀ ń jalè, ṣe wáàsí olè ó Àwọn ìyàwó tó ṣe wáàsí, ìwọ ọlọ́run dị ń bá ní tó àdánwò ni kì í ṣe tàìsólé ẹni èèyàn lè fi pa mẹ́sí dódò kó rọrùn kéèyàn fi pa fún lómi ìṣẹ́pá náàbì náà àtànábì sọ́léhùn náà ṣe wàhálà lórí àwọn ọmọ àtìyàwó ṣùgbọ́n gbà tó pè wọ́n pè wọ́n pè wọ́n táwọn ilé ìdẹ́kọ̀ọ́ tí wọ́n gbọ́n kọ́ náà wá torí rẹ̀ dákẹ́ àwọn ní nínú tọ́lọ̀ wọn bá sọ fún ni wípé wọ́n á ń zèrè àṣírò takal akarabe bẹ̀rẹ̀ wá sí láti ilé o ilé pàtàkì púpọ̀ bẹ̀rẹ̀ láti ilé ṣèṣí sí fáwọn ẹbí rẹ̀ àwọn ìyàwó àtàwọn ọmọ àtàwọn aláṣùmọ̀ ọ̀nà ẹbí rẹ̀ àwọn táwọn èèyàn lè fi wọ́n bú ẹ̀ bẹ̀rẹ̀ wá sí látọ̀dọ̀ wọn. wọn á fi wọ́n àwọn ìyàwó pa àwọn ọmọ àwọn ẹbí àtọ́jú ìlúbọ̀ tí wọ́n súnmọ́ ẹ béèrè lọ́wọ́ mi nínú tí mo ní ní dúkìá o ntẹ bá ní ìdí inú ẹ tí bá ní kápá kí yan dà ṣe ẹni lálùkì àmọ́ iṣẹ́ mi ò lè láyàn àbí ká ẹ fi tí láyò ẹ máa sin lọ́wọ́ ẹ tó wà bàjẹ́ anábì Muhammad sọlá sọlá ó ṣe wà síbẹ̀ fún wọn. ọlọ́run iṣẹ́ wọn ò lè ra àwọn ìyàwó wọn lọ́rọ̀ tó lọ́ máa jẹ ìyá ọlọ́run. ìyá ànúhùmá mi náà wọ ìṣe a. kí ló máa wá kẹ́yìn ọ̀rọ̀ wọn. wà pé ìlàdí kọlá náà rọ̀ máa dáhìlì. ọlọ́run tó bá di àlìkíyàmà wà pé ìlàdí kọlá ẹ̀rí kẹ́límà tó náà bá lò ní. síyọ́ká tó ní amúrin ni ìtọ́lọ́wọ́n bá fi ń bá àwọn méjì sọ̀rọ̀ ó dé kọlá tó bá pẹ́ nìkan ṣe ní odòkòl wọlé wọlé odòkòl wọlé ṣùgbọ́n wà tó bá ti di fún wọn pọ̀ tó bá di fún wọn pọ̀ ju méjì lọ àti odòkòló ṣùgbọ́n níbi àwọn méjì ní odòkòlá. ọ̀kẹ́lá ni kọ́lá náà rọ̀ ọlọ́run bá ní àwa sọ fún wa méjèèjì lálẹ́ kìí àmọ̀ wípé ìyàwó Nuhu àti ìyàwó Salih ẹ̀yin méjèèjì yìí o ó di kólà náà ó yẹ wọnú náà lọ mọ̀dáàkìlì pẹ̀lú àwọn tí wọ́n ń wọ̀ ẹ̀yin náà jáde wọn bí wọ́n ṣe ń wọ̀ ẹ̀yin náà tẹ̀lé wọn àwọn eléyìí ní tẹ̀lé ẹ bá yẹn ọ̀nà fi rú rẹ̀ fún wa o. ìyàwó ẹni rí bá dẹ̀ ju fún wọn látàyè ọwọ́ wo tuntun wá tẹ̀lé. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون kílẹ̀ gangan náà níbi tá ń bọ̀ ọlọ́run tó fẹ́ fi àkàwé ńlá kan náà kalẹ̀ fún wa lílàdínà àmánù lílàdínà àmánù mọ́ràtà fìràún wọ́n fẹ́ fẹ́lẹ̀ náà ṣe ìtútù ọkàn ìbálẹ̀ ọkàn ìró lílàdínà àmọ́nù fáwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n ń sin lọ́wọ́. Fẹ́mi àti kámá wo ẹni tó bí wa kámá wo ìdílé ta ti wa fẹ́yìn náà tí ẹ̀yin náà ń gbọ́ tẹ̀sí nífẹ̀ẹ́ Islam tẹ̀sí ń ṣe. Ṣùgbọ́n tí ẹ̀pìn kankan wà tó ṣe discourage yìí kí nìkan náà I'm the only person in my family tí wọ́n ṣe Islam. In fact, kí yẹn máa ń fún ní headache ó náà ni mo fi ń wo kó bóyá kó wọn kàn sí ẹ lọ darapọ̀ mọ́mọ́ òun ti lùsùn kan tó pọ̀ gan o sórí kíni títí bìkọ́sì òun ṣe sílámù yìí náà ni ẹ̀sìn wọ ló bá fi òrókó kó ń padà kó nǹkan wọ́n rí fa ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́lómi ìsìlámù lẹ́lómi ti ẹ̀ ń ṣe ìsìlámù náà ló ń ṣe ìsìlámù náà ẹbí rẹ̀ ń ṣe ṣùgbọ́n òun ti bọ́ sínú yìí ham kò bá wọn ṣòkú kò bá wọn ń ṣe gbogbo àwọn òrìṣà agbolé fún ọkàn mẹ́ta ẹbí ṣe táwọn ará ń ṣe kò ń bá wọn ṣe é torí pé orí pa àwọn nǹkan tó takùtọ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n nǹkan tó bá kù bí kò mọ bí ìyàwó ó máa ń bá wọn kópa ń bẹ̀ àwọn ni ẹ ṣé tí wọ́n fi máa ṣe nìyẹn ok no problem wá dárẹ́ra rẹ̀ ṣóòlò nìkan wá rẹ́ra rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí nǹkan ti tán fún ọlọ́run bá nìkan ò tán fún ẹ àìmọye màmí ní àyà sudan tí a gbogbo torí pọ̀ mọ̀ yí bẹ̀rẹ̀ sí ṣe islam ń múra sẹ́sìn náà òbí rẹ̀ ṣe náà jọwọ́ ní education rẹ̀ tí wọ́n àwọn ọ̀rẹ́ àwọn muslim brothers and sisters nínú ọgbà àwọn nọ bẹ̀rẹ̀ sí fún àwọn èèyàn pé ẹjọ́ ọmọ yìí ẹ jẹ́ ká ó ní financial assistance fún àìmọye bẹ́ẹ̀ torí torí bẹ̀rẹ̀ sí ṣẹ́sìn àwọn tó ń tẹ́ wọ mínísítẹ̀t tó ń wọ tó ń sí ní ṣòkòtò tó ti ń gbé sẹ́rí ní ọgbà ilé ẹ̀kọ́ tó ti ń ṣaṣẹ́wó ìdìjọba olóṣó àwọn òbí rẹ̀ ò ní rí aburú nínú tó ń ṣe yẹn ọmọ àwọn tó dé láti sùkú ní ẹ̀yà rẹ̀ kọ́ báwo ni sùkú e? ti kárí ayé lásìkò táwa yìí ọmọ tó ń bá wọlé ìwé tó fi yàyàkóyà sí òbí ò rí fáyè tó ń pàdé kò lókun làwọn ò dáa gbogbo òun ti sórí ibó ńlá lọ́dọ̀ ọlọ́run ìgbọ́n tó ń bá wọlé ìwé tó lọ gbẹ́sìn wá tó gbẹ́sìn yé wá àwọn obìnrin àwọn àwọn sọ pé sáà ní olóṣè rèé ṣé kí wọ́n lọ níbo lọ ké pé ó ti wọ́n ti lọ gbẹ̀sìn ìwọ́n náà ti lọ gbẹ̀sìn pé kínú bàbá dùn kínú ìyá dùn níbi tí àwọn ọmọ mi ti lọ gbẹ̀sìn ọmọ tí wọ́n wá lọ gbẹ̀sìn báyìí náà lórí lára ẹni tó bá bára rẹ̀ bẹ́ẹ̀ kó mọ̀ pé tòun kọ́ làkọ́kọ́ o èèyàn ríra rẹ̀ nìkan láwùjọ pé táwọn èèyàn ti ya yakuya kó wá jẹ́ kó nìkan ṣe ló ń tàn kan tí ẹ ṣe kó wá papọ̀ mọ́ tọ́lọ́run ká má má jẹ́ káwọn kọ̀ọ̀kan máa discourage wa táwa bá gbẹ́sìn yé ọ̀rọ̀ táwa wá ń sọ nípa ti yàtọ̀ sí ti majority tó kò ń sọ bó ṣe máa rí nìyẹn o ọ̀rọ̀ táwa ń sọ ńgbà tó ń dá ọ̀rọ̀ lẹ̀ kí wá yàtọ̀ sí ìsọpọ̀lọpọ̀ wọn ń sọ kì í ṣe ti ọ̀rọ̀ aláǹgàn ni rípójú táwa fi ń wo táwa fẹ́ sọ òun ló máa bí contribution wa bó ṣe fẹ́ rí àwọn ọmọ wa wò ká èwo lòun tó ń sọ yìí bẹ́ẹ̀ ni pàtìbí tẹ̀ ọ̀rọ̀ sáré tí a ń sọ lẹ́ẹ̀kan yẹn òtẹ̀mí kẹ̀mẹ́ sọ̀jẹ́ sí pé actually na ti ẹ̀kọ́kọ́ ṣe tẹ̀ ó ti kọ́kọ́ rọ́ǹgì náà ẹni pé mi ò support nípìnlẹ̀ pé ká tiẹ̀ sin mọ́m sísílé kò kò wá òkè kọ́tà ṣe ẹ̀ṣẹ́ láàrin o à àmàwòrán kílọ̀mọ̀ ètò à ń sọ̀rọ̀ bá ṣiṣẹ́ tá ìsáré ẹ̀rọ sí fẹ́ ṣe kíní sórí ẹ̀ tàdé máa tún àìsàn máa gbé fọ́tò mọ́mì síbẹ̀ àti pé táìlà àti pé tó máa bá aṣàwòrán ẹ̀wọ̀n tóun tó ń sọ ó tún dára padà sẹ́yìn ọ̀rọ̀ tó tẹ̀ tó kò kò náà àwọn míràn tó máa gbogbo ẹ̀ka kílákílákẹ́ àfi tó bá jẹ́ ẹni tó yẹ kó dágbà díẹ̀ nínú àbó ní chéjì lọ́wọ́ wọ́n á rìsílẹ̀tì ọjọ́ orí àbí kan rìsílẹ̀tì chéjì àpò ẹ̀ tó sọ tó fẹ́ sọ. bọ́tá máa wúra wọn máa gbára alẹ́ ẹ̀ lọ́gùn owó kó gbé lọ́tẹ̀ bí yóò dẹ̀fẹ́ lọ jẹ́ ọlọ́ọ̀

ẹ máa gbóríṣiríṣi kí gbogbo nǹkan ti pọ̀pù sí ní tí ó yẹ kí pọ̀pù sí wá kàn kú lákàn wá gbọ́n wọn kárẹ̀ káwá kọ̀ọ̀rẹ̀ wọn mọ́lẹ̀ just like that ẹ wá sọ pé mi ní kẹ máa ṣe ni mi ní kẹ ṣe mo ṣe wà lórí pé kẹ máa ṣe yẹn náà ṣùgbọ́n ọ̀kan tí mo kàn fẹ́ fi fún ni pé mo fi ń dání lójú pé tẹ́ bá ti ṣe mi ni màá máa fọ́ ọmọ tó ń bá dúró tán bẹ́ẹ̀ ó lè sọ bẹ́ẹ̀ fún ọ the best thing ni kẹ máa ṣe ìyẹn gan ló bófin ọlọ́run bá mu ṣùgbọ́n tẹ bá wá kọ̀ tẹ́lẹ̀ tí a máa ṣe náà ni tẹ́ bá ti fi lè lọ ṣe táàsì síta àárẹ̀ pọ̀pùsì mi afọ ni ọ̀ bàbá tí ní bàbá tèmi náà lájọ ní ráìtì ni ibi tó máa wù mí kẹ́ nìṣó ní kẹ́ má ṣe ẹ ṣe máa dín wọn mọ́nu lẹ̀ ẹ fi wọn lẹ̀ yẹ̀pẹ̀ ẹ jẹ́ kó wà tó ọ̀rọ̀ tiẹ̀ nìkan láàárín àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn tó kù yìí ọ̀rọ̀ ńlá ni ṣùgbọ́n òun ló tọ́ ọ̀rọ̀ ìtọ́gbọ́ ọ̀rọ̀ tó kù tó ń sọ ọ̀rọ̀ kọ́rọ̀ ni kò bófin ọlọ́run bá mu. ẹ̀yìn bàtà àwọn tí wọ́n gbà fọ́lọ́ lẹ́yìn ànábì Musa gbà fọ́lọ́ ọ̀hún tán alayhi salatu wa salam ẹ wá gbọ́ mo tó wá ṣẹlẹ̀ sí àwọn fìrà àwọn. إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ìyàwó fìránù ní à ilé tọ́rọ ajé yìí kíyàn máa tọ́ra rẹ̀ òdodo ló hàn ọ̀rọ̀ ti yanjú ohun tẹ́ àmọ̀tẹ́lẹ̀ ń tó yíwa ti yíwa báyìí ona wa ni amantu bi haru bi rabbi haruna wa musa ya ibrahim ni kama tora wa ibi to ba ti ba bolon mo ti ọlọ́run ọba tó rán fẹ́ ọba tó rán àrẹ́bí mọ́sá ọ̀dẹ̀ àrùn ló bá gbà ìwà tí ó gbà náà yìí ìlànà bẹ̀rẹ̀ oríṣiríṣi bẹ̀rẹ̀ oríṣiríṣi wàhálà ó bẹ̀rẹ̀ oríṣiríṣi ìjọba. ó bẹ̀rẹ̀ oríṣiríṣi títí náà ah lọ́n bá ti ẹ̀ṣà mọ́ sí kúrò ní gbogbo èèyàn kéde bí ìyàwó lè tó wú embarrassment ńlá lélẹ̀ ìkẹ́ ìyẹn ká ti gbọ́ òṣèṣe kùdáàrùn bá ní tó kàn ní ìsinmi pé bí sálábì ní inú fẹ́ ṣe yìí òun nígbà fún ọ ó wá ní kí wọ́n mú ìyàwó rẹ̀ síta. ẹ wá gbára ìgbóṣà ṣe ń gun ó ní kí wọ́n mú ìyàwó òun síta wọ́n wá dé wọ́n fìránù sínú ọ̀rùn wọ́n wá ń jẹ rẹ̀ sínú ọ̀rùn wọ́n wá torí kéènì torí kó gbà dà bí wọ́n tí wọ́n fara ní tí wọ́n tó bẹ́ẹ̀ lọ́nà wọn bá ní kí àwọn màlẹ́kà máa lọ fi àwòrán wọ́n lọ fi àwòrán àlìjẹ́nà wọ́n máa lọ fi wọn àyàwó bẹ̀rẹ̀ àwọn ìgbé tí ó sùn sí áàpì àlórúkọ rẹ̀ áàpì yàtú àwọn bàbá lè yorùbá náà máa ń fẹ́ sọ ṣùgbọ́n wọn kéré pé a ní áṣíyà ṣùgbọ́n sí ní kì í ṣe ṣìn áṣíyà kì í ṣàbíyà o ọlọ́run wá ní kí wọ́n máa fi àwòrán àlìjáná hàn ṣe ń jẹ́yà tí wọ́n fi kẹ́ hàn bẹ́ẹ̀ ni ọkàn rẹ̀ ń tutù nínú rẹ̀ ń dùn ibi tó ń lọ rèé fún pàdé ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. rọ́bì bìnnílì ìrìn ìdẹ́ka bẹ́ẹ̀ ìtàfìlì jẹ́nà ó ní ọlọ́run tí mò ń fẹ́ ni tó kọ́lé fún mi láti jẹ́nà kọ́lé fún mi láti jẹ́nà ìyá yìí pọ̀ jẹ́nà yìí pọ̀ tí a bá rù kó mọ tó ń fara ṣe ìyá yìí pọ̀ tí fìránù fi ń jẹ ni kí ló dé òun náà ló pa àwọn èèyàn wá àwọn tó kò wá tí ó ṣẹlẹ̀ náà ni gbogbo àná bí ní kó sọ lélẹ́yìí rọ́ lélẹ́yìí Alhamdulillah ọ̀rọ̀ ṣe wá jẹ́ tó fi máa jáde pé lẹ́yìn òdodo dáwà ti mọ̀ yí kàkà kó náà tẹ̀lé òdodo ṣe ló fi ń jẹ níléyà najini min fir'aun wa amali wa najini min al-amali min al-qawmi zalimin qul qala qul lahu min fir'aun wa amali qul lahu fir'aun wa shawari min al-qawmi zalimin ko be ti lo wọ́n náà jìnnì mi fìrà ọ̀hún làmí kúrò lọ́dọ̀ ilé yìí tí kì í ṣọkọmọ́ yìí kò pé lọ́kọmọ́ kó náà sọmọ lórí. wàhánà lè yí ó lárúkọmọ́ lórí ó dẹ̀ pé ní fìrà ọ̀hún à làmí kúrò lọ́dọ̀ fìrà ọ̀hún kò sí làmí kúrò lọ́wọ́ ọkọ torí kó ti kó lọ́kọ ẹ̀yìn náà jẹ́ nínú tí a mọ̀ nínú ṣẹ̀ríà ìsìlámù wáyé pé lóbìnrin bá wà pẹ̀lú ọkọ tọ́jọ́ jẹ́ mùsùlùmí lójijì tó bá délé ní pọ́pọ̀ yìí tí ń ṣe nǹkan mi tí kí ń ṣe Islam ọ̀rọ̀ púpọ̀ mi ò sí ń bẹ̀ mọ́ kọ̀ mí jọjá mi kí máa lọ wọ́n ti sọ fún mi ní òlé kò kọ́kọ́ rárá rẹ̀ rárá òkú sí ilé yẹn mọ́ ipò ti kèfèrí yẹn automatic ticket ló ti gba ẹkú òtítọ́jọ́ ẹ̀ máa kódà lẹ́sẹ̀kẹsẹ̀ láti ọdún ti kẹ́ kó ti di kèfèrí àtijọ́ náà lọ gbọ́dọ̀ jẹ́ kó rí ara rẹ̀ máa ń bèrè kó wá di ẹ̀ máa fi lẹ́sẹ̀kẹsẹ̀ tó pọ̀ ti di kèbèrè kèbèrè ọ̀dẹ̀ lè máa jáyà fún wọn tó já mùsùlùmí kò lè jọ́ kọ́ fún ẹ kò lè jẹ́ olówó orí ẹ kò lè jẹ́ báálẹ̀ kò lè jẹ́ díẹ̀ kò lè jẹ́ síta díẹ̀ má ọ̀ní kò lè jẹ́ yẹn má wọn tó fi ń jẹ́ yẹn tẹ́lẹ̀ ní kó jẹ́ mùsùlùmí ló láǹfààní àti tẹ̀wọ̀ wọ́n wà ní jìlbà ọkọ̀ rẹ wá jẹ́ mutólò oúnjẹ kò wá ń kírun kò ń sin lọ́hùn ó wá ní kẹ̀lẹ̀ máa wò wọ́n jẹ́ nípa ọ̀rẹ́ sọ fún ìdí inú ilé o wọ́n jẹ́ wá sírẹ́sì gidi gan o ìwọ̀n bá ìkan ṣe yìí náà nẹ̀sìn yẹn náà nìyẹn máa mánéjì ọkọ̀ sẹ́ni tó kú wà tí ò náà lébu áá alébùrú yẹn kọ́ nìyẹn máa mánéjì o pẹ́pẹ́ lómi àkàndéédé jókòó àdàwọn ti pàṣẹ wá fúnra ara rẹ̀ ọmọ pàṣẹ pàṣẹ wá fúnra ẹ̀ pẹ̀tẹ́lẹ̀ pọ́kọ̀ rẹ̀ ti bí àdó wọlé ti mú ṣẹ́rẹ́ wọlé ó lè bẹ̀rẹ̀ sí pé gèdè ó ti pọ̀pọ̀ ẹ̀ ẹ̀ẹ́dẹ́ ń sinmi mọ́lẹ̀ ẹjọ́ mẹ́ta yìí síbi wọ́n náà sọ síbi nǹkan ṣe lọ dédé tí wò láìkẹ́ yìí àwọn tó mọ̀ ń lò lẹ́jọ́ mẹ́ta yìí òjì tó kọ̀ mí láìkí máa jí bẹ̀rẹ̀ lọ kírun wọ́n náà rí pé nǹkan ti wọ́n náà rí pé nǹkan ti yàtọ̀ ẹ̀mí wọn nínú ẹ̀jẹ̀ tó kọ́ ti tẹ̀ra tẹ́lá kan. kódà mi nǹkan tí sọ fún ẹni pàápàá kíkẹ́sì ilẹ̀ bí a fi two plus masaja ìbẹ̀lẹ̀ máa lọ gbéra ẹ̀pẹ́ máa tún kẹ̀rẹ̀ ṣẹ́ńdẹ̀ fìtìrù yẹn lẹ̀ yìí sí i nígbà mọ̀ yọ lójú orí so you know ẹ̀yin máa kí n tiẹ̀ máa kí n tiẹ̀ ẹ̀dẹ̀ máa ṣàdúrà fún mi ìjẹ́ ọmọbìnrin tó wáyé gbàgbé ọ̀run ìyàwó fìràún wà náà jí ní fìràún ẹ̀fẹ̀kẹsẹ̀ tó ti rí pé fìràún wà sí Islam Islam dẹ̀ lọ́nà yìí sọ́lọ́ ni ẹ máa ń ṣe ló bá ní lẹ́sẹ̀kẹsẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí pé ọlọ́run yẹn rọ́bì lòun náà lò táwọn ní ìtànà náà. ọ̀bìnrin ní ẹ̀ẹ́dẹ́gbàdé ìta ọ̀bìnrin jẹ́ nẹ́bí wa náà jìnnì ní fèrè àwọn àwọn àmàlì ní. kí ló fà á tó fi kọ́kọ́ wá sọ gbólóhùn ìbùnẹ̀ lè rìn bẹ́ẹ̀ kàbẹ́ ìta fìlì jẹ́nà kọ́lé kalẹ̀ fún ẹ̀rá ìjẹ́nà mo ti fẹ́ kó inú ilé ilé inú ilé ilé yóò tù mí lára máa pẹ́sẹ́ inú ilé fìràwọ̀ kò tó sílé ẹ̀mí tó rẹwà tó lásìkò gbà náà gbogbo ọla ń bẹ́ẹ̀bẹ̀ kódà ó kọ́ tó odò ó fowó sétò ní gbogbo àwọn olówó ẹ̀dẹ́ jẹ́ máa lọ́nkọ́ omi àwọn kan náà bẹ̀rẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ ọlọ́lá ni musa fún omi máa ń lábẹ́ ó ní tèmi náà ni kọ̀rí lábẹ́ náà ni wọ́n dẹ̀ tí lóòótọ́ tí kì bá ṣe kí hàn ní owó lọ́wọ́ kò tẹ́lí tí wọ́n béèrè tó tó dáwọ́ lérú ẹ̀ ẹlọ́wọ̀ yòókù náà lọ́wọ́ àti wọ́n dà wọ́n lé omi báyìí àwọn mí ò tiẹ̀ ní wọ́n kọ́ sáàárín rẹ̀ báyìí tí a pé ṣíkì ló gbé wọlé nílé wọn tó bá fẹ́ wọlé àárín gbogbo omi Allahu Akbar ọlá náà ló ń síyàn ní nídébi irú yẹn o ìrètèmídé ń pa àwọn èèyàn níbi tí ẹsùn ẹlòmíì ọdún fún àti tí ọ̀tà ló jẹ sùn lọ́sàtọ̀ sùnmọ́ànà kò rí nǹkan àmì ìjẹ́ nílé ológun tó tún fi pé tó fi sùn àwọn àmì ìjẹ́ kó bílíọ̀nù náírà ọ̀dẹ̀ náà ń kó dà sórí omi wọ́n ti dà sórí omi gbogbo tó lè máa ń fi wọn náà nìyẹn nínú ilé ayé tí a máa kó fẹ́ jẹ́ ká yìí ilé náà ló ń kó fìrá fi rò ká á ah, alówó nígbà tẹ́ pẹ̀lú tó wà lọ́wọ́ wọ̀nyí irọ́ ìyàwó rẹ̀ wá ní òun náà mọ̀ pé nǹkan wà lọ́wọ́ yìí ṣùgbọ́n mo ń fẹ́ ilé ìsìwọ́ lọ́wọ́ láti ṣe wọ́n. ọ̀pẹ̀bẹ̀rẹ̀ ní ìrìndọ́kàbẹ́ ìta fílíjànà. kọ́lé fún mi láti jẹ́nà ẹ̀yin obìnrin ayé ètò ní ẹ má rọjú mọ́ lá ẹ má rọjú mọ́ owó. ẹ má wo ẹ má jẹ́ kó kí máa ṣe fẹ̀tọ̀fẹ̀tọ̀ obìnrin ní ìfẹ̀tọ̀fẹ̀tọ̀ ojú rẹ̀ níbi owó olówó àbówó ọkọ tí ò sí lọ́hùn àbówó àwọn òbí rẹ̀ tí ò sí lọ́hùn mo ló máa dúró sí kò ní jẹ́ pé wọ́n ráyè dúró déédéé jẹ́sírẹ́tà ọ̀sítàtì ní náà ló ní torípọ́tà fẹ́ polówó ọfẹ́fẹ́ tó ṣe kọ́lé ọfẹ́fẹ́ tó ṣe ń gbọ́kọ̀ bẹ́ẹ̀kú ó ti pọ̀jù ó ti pọ̀jù sísà ní kò bìkítà kọ́lọ́n ṣe kẹ́ tó tó lòun ti múlẹ̀ sí ó ti sílọ́ọ̀ ó ti ń kírun sí kì í ṣọdún mẹ́rin kì í ṣe márùn-ún máa àdílé ìwé ló ń ti pàdé àgbọ́yé ẹ̀sìn ọlọ́rẹ́ nìkan ẹ̀sìn sí ẹ̀dílé ìlara pàápàá ìyẹn wá lóun fẹ́ fẹ́ àtìrẹ́ ìmọ̀ ìyá wọn tún pàṣẹ wà nínú Islam lónìí wọ́n ti torí ọlá torí owó torí yòròyòrò ayé tí wọ́n ti yọ jìlì báàbù sọ̀nù. àwọn tilẹ̀ sí post picture a máa rí náà rẹ̀ kí o tẹ̀sí ẹ̀kẹ́ ẹ̀rí kí o ti dùn náà ah! ẹran bí ó jẹ́ nàbí alóògùn náà ti tó kẹ́ẹ̀kẹ́ yọ tó kíkan yọ tí gbogbo ara yọ inú lẹ́yìn náà ni gbogbo rẹ̀ lọ kò ń palẹ̀ mọ́ lẹ́tẹ̀ ìdí ni àníkíyàn rìn nílẹ̀ àná tọ́lọ́mù lèyàn fi ṣoríire ẹni tẹ́lọ́rùn wọ́n ti kẹ́kọ̀ọ́ sílẹ̀ lára ọkùnrin òun náà ní ẹ̀sìn rẹ̀ ọmọlúwàbí rẹ̀ ẹ máa rántí mú owó tọ́kùnrin bá ní ẹ̀yin obìnrin lókè owó atẹ́kùn máa ń fẹ́ ni ìpẹ̀lú wà lónìí rọ́dà tí tó lòun fẹ́ fẹ́ àbí àbútí tó lòun fẹ́ fẹ́ tó wà ń pélé tí ò jẹun kánú ṣùgbọ́n tó mọ́ra sẹ́sìn tó bá jọ̀dá wọláhì ó lè jàjẹ́ ṣẹ́kù kẹ́ni tí ń tí wọ́n yí má àárò pàpàdà sábú sẹ́ni kẹ́ni kó ń padà sí ti ń tí ò sí kankan lọ́wọ́ rẹ̀ má ètò ayé mi ètò ọlọ́run bá lórí ilé ayé mi àyímáyé lómi tó fọkùnrin mí ìtakọ lánàá tó wájá tó pé lónìí ò ti ń jẹ̀ka ìkàbámà ẹni tó fi ṣàkọ́lá lọ ti wá sí dáadáa ti fi nǹkan ńlá ọlọ́run ti gbàdúrà rẹ̀ èmi tó ń wá fagídé rárẹ́ náà tí ìyẹn ìyí tó rárí mọ́ ẹgẹ́dẹ̀ rí bóyó dáa ní ìyà àtẹ́ sí ẹfẹ́ fẹ́ rú ruru púpọ̀ láyé ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ní o ọ̀rẹ́ rẹ̀ ní o ọ̀rẹ́ sí fẹ́ ní o adẹ̀lọ sí ẹ lórí ọ̀dọ́dọ́gbà ti fẹ́ ní wọn tó bá mọ̀kọ̀ bàjẹ́ o ìbọ̀ rẹ̀ mi lẹ́tẹ̀rẹ́ fẹ́ ẹwù àwọn ọmọ àti rí ọ̀rẹ́ rẹ̀ kan abápí rẹ̀ fún yẹn ẹ má ní mi ni mo sọ fún yẹn o aláṣẹ ló má ti ṣe ara rẹ̀ o ọwọ́ wa tẹ̀lé wọlé tó bá ti bàyẹ̀ jẹ́ tán àwọn sọ̀rọ̀ àwọn ti fi wá bẹ̀rẹ̀ báyìí sílẹ̀ ti lè bẹ̀rẹ̀ pọ̀ nígbà wọn lọ ṣàdúrà ọlọ́lọ́gbọ̀n kọ̀yàwó jọ́ọ̀nà ọlọ́ dẹ̀sírẹ́sì obìnrin míì lórí pọ́sàfẹ́ kó sọ́ndẹ̀ tó ní lọ́wọ́ ó ti pọ́jù ìjẹ́ kí wọ́n gbùdú ẹ̀ ní wọ́n farabalẹ̀ pọ́dà kí ń jẹ́ kí wọ́n fún kọ́fà ilẹ̀ láti jẹ́ sọ̀rọ̀ àdánwò lálẹ́lẹ́ wọ́n jẹ́ sọ̀rọ̀ wọ́n lẹ́ jẹ́ sọ̀rọ̀ tí wọ́n bá ti kùnà láti ṣe méjèèjì kìí ṣe pé tó bá padà fall in lọ tó padà wá lọ fọ́ọ̀lù sínú nìkáhùn yẹn àlẹ́dọ̀bìbì ìpẹ́kọ́ á padà wá jẹ̀ka tí o bá ti rí méjèèjì yìí ṣe al-istikhara wal-istishara kí ni istikhara kò ṣe náà fìlà rọ́kà méjì lórí ìfọ̀dà alágbájá tó pòpósì òun yìí kò ṣe náà fìlà rọ́kà méjì lórí ìfọ̀dà alágbájá tó lòun fẹ́ fẹ́ òun yìí àná òtún tẹ̀ wà lùmí ní ìsìn ni pé bọ̀wá yìí sísè àti wọn pòpósì ẹ̀ òun fúnra rẹ̀ ló ń súnra rẹ̀ mọ́kùnrin lọ́nà tipátipá síláàsì. ìsìkọ́rọ̀ brọ́dà tó lóun fẹ́ fẹ́ mi yìí ṣẹ́ni ní ṣẹ́ni tó ṣe fẹ́ ni ẹ̀yìn náà fúnra rákà méjì ẹ̀ ṣe dùn áwọn ìlú àwọn ìsìkọ́rọ̀ tó bá ti wá parí àdúrà yẹn ní tó kàn ò ní ti ṣáà ọ̀rọ̀ yẹn rú nígbà wọn èèyàn tó lè jọkùnrin ọlọ́run tó mọ̀ kí wọ́n ń lọ́wọ́ fún ọ̀rẹ́lẹ́ àdúrà ìṣẹ́ tí ò dáa

ní tẹ̀sìn àti ọkọ̀ ẹ̀tọ́jú dídì ní ìjọ ọmọlúwàbí náà ẹ̀tọ́jú dídì ní ọ̀rẹ́ àwọn méjì ló ti nílé kankan nínú àwọn ẹ̀jẹ̀ ọwọ́ wọn láwọn ìyàwó wa mọ̀ ọ́ wọn kàn sí nípa rẹ̀ rí wọn lọkùnrin rí lọ́kọ̀ àwọn gbogbo ló máa ń ṣe lórí wọn ni lórí àwọn ọmọ ni fúnra lórí ìyá rẹ̀ àtọ̀ kì í ṣe pé wọ́n fẹ́ fi tí o máa máa lọ jẹ ìrùn ó yá ara rí wọ àwẹ́kẹ̀kan ní àà láàmọ́yìn lọ fẹ́fẹ́ àà yòròyòrò lọ lé lánàá wà jẹ kó tó yà ṣe wà ti súnmọ́ yàwó ìlú wà lé ó ti súnmọ́ mọ́ rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láyà ó kíní ìkejì bí a méjì ló ní àti mẹ́ta àbẹ́yọ̀ kan náà ni ó gbọ́n tó ń fojú ìyẹn rí ni èèmọ̀ wá Elee ìwà tó lè ní bá wà lọ́nà nírú wọ́n máa ń ṣe pẹ́pẹ́ àti fúrú òfin tí wọ́n nífẹ́ ẹlẹ́ ṣe fún ẹ̀tán ṣùgbọ́n wà rárí wọ̀tán ojú rárí obìnrin ti ẹ̀fẹ́ mọ báwo ní ilé ẹni tó ń fẹ́ wọ̀ ti ti tàyí náà ni wọ́n ló tẹ́ ọlẹ́ rẹ̀ lójú tó kòkòrò àìnígbàgbọ́ tó jìdò nínú ọlọ́run bá tó dáadì ìyàwó fìránù kò yẹ kó kó láàfin kò yẹ kó lóun gbà síláàmù tó bá ní kò máa gbogbo ọlágbójẹ pọ̀ tó kò yẹ kó tẹ̀lé àrẹ mi mọ́ta àrẹ́wò mọ́ta tí ò sí ìkọ́ni àlèsọ́lá tó sọ́ra àrẹ́wò mọ́ta tí ò ní nǹkan ọ̀gbìn àrẹ́wò mọ́ta tí ò ní dúkìá kankan kọjá ọ̀pá kí ni ìyàwó fìránù wá fẹ́ fi ọ̀pá ṣe láyà ọba láàfin ṣùgbọ́n kí ni nǹkan tó kí ni tó wà áfà ó wà áfà àlìjánà rẹ̀ àlìjánà rẹ̀ olú wà lẹ́mìí rẹ̀ ṣáàlìjánà ló wà lẹ́mìí ẹ̀yàn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ fúrà ṣe rí bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì ẹwà olóòrùn ọjọ́ alára obìnrin àbí tí ẹ ti ní nínú ṣọ́ọ̀bù àbí tó ti ṣiṣẹ́ sáláàrì tó ń gbà mú tó náà ọjọ́ máa rí o ẹlòmí ma ìlímà tó gúnjẹ ní olúkòkòrò ọkùnrin ní ìpé tó má fi fẹ́ lágbájá ìfáàdì nígbà tó jẹ́ pápọ̀ máa fòmì ní kó lè máa lọ ọmọ ẹgbẹ́ òyìnbó ọmọ bèbí ẹsẹ̀ kíkẹ́ ẹsẹ̀ wa lélẹ́yà bẹ́ẹ̀ fi ẹ̀wọ́n fẹ́ máa fi àwọn ti ẹ polówó káàkiri. lórí àwọn ọkùnrin báyìí torí ẹwà àbí torí owó tóbìnrin yìí ní lọ́wọ́ àbí kò tóbìnrin yìí wà àtàwọn ẹbí rẹ̀ property tí wọ́n ti àkọ́yà sọ nǹkan mẹ́rin àwọn èèyàn ire rẹ̀ fẹ́ obìnrin kò ní ẹfẹ́ obìnrin torí nǹkan mẹ́rin ó ní nǹkan mẹ́rin àwọn èèyàn máa rẹ̀ fẹ́ obìnrin lè ha àwọn ẹlòmí a máa torí owó tóbìnrin nífẹ̀ẹ́ á àwọn àwọn tóbìnrin lọ́rùn owó ìta ó náà tún máa ṣáájú àwọn obìnrin mi náà máa ṣáájú torí kọjá àjẹpẹ́ lágbájá lọ àwọn ṣáájú wọ́n ti fọ́kùnrin ní ìfàjẹ́ ọkùnrin mi náà ti fómìnrin mi ní ìkọlù orúkọ rẹ̀ lórí gírígírí ìjẹ́ síréètì ìṣe wá pọ̀ tó yìí torí owó owó tẹ́nìkan wà ní ọlá ẹ̀ tó náà òfẹ́ mọ́sẹ̀ alárìjọ́ náà lòun fẹ́ alábi ní báyìí náà ni wọ́n jà máa lè hà ẹlẹ́mí a máa torí ẹwà kò sí lẹ́wà jẹ́ lè dùn bó ṣe lè dá tó owó àyá wa tí wọ́n ti dárúgbó lóde ẹlọ́wọ́ nǹkan tó wà ń sí sí àwọn ọkùnrin wà fẹ́ kú torí wọn náà mà ní tán lé wọn kí nígbà náà

aláàpá ọ̀rọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ gbogbo pdp ìlónìí gbogbo àǹsọ̀bọ̀ ìlónìí àǹsọ̀mà lónìí gbogbo rẹ̀ náà lọ́la àbísẹ́mi ò bá gùn sẹ́mi bá ti gùn báyìí èèyàn padà sí ti tíṣe díẹ̀ kò àwọn rẹ̀ ọmọ ẹlẹ́dẹ̀ oníranì ìjọba fi lè fẹ́rù ilé iṣẹ́ tí àbá níyàwó iṣẹ́ tí àbá fẹ́ ṣì nìka àìfáàd ọmọ tó mọ́tò jọ ní àwọn ará iṣẹ́ àtàwọn fámìlì ẹ̀ àìfáàd ti prógámì ẹ̀kọ́ tí mo lọ ẹjọ́ tó ń ṣe convocation báyìí tẹ bá rérò ó ní agbára báyìí tẹ bá rí àwọn ìdílé ẹṣin láwọn èèyàn gùn wa <laughs> lórí eléyẹn náà ẹni yá máa sórí rẹ̀ lóun fẹ́fẹ́ obìnrin alábìnrin bẹ́ẹ̀ náà lẹ́lẹ́mí a máa sórí ẹ̀sìn ní obìnrin bó ṣe rí lá ọ̀dọ̀ obìnrin náà ní lọ́dọ̀ ọkùnrin alábìnrin tí kí wọ́n jù sallallahu alaihi wasallam òun tó lẹ́sìn yẹn o ìyẹn àà ah, bá mọ́ ni lọ́sọ̀ fún nǹkan méjì tí a bá ti kùnà láti ṣe èèyàn padà kábà mà lẹ́yìn lẹ́ka àkọ́kọ́ ní sọ̀rọ̀ ẹlẹ́sìn ní ìsìṣàrọ̀ lọ́rùbọ̀rọ̀ ìlọ̀ irú àwọn èèyàn olófin lọ ṣé irú òfin ní ra ohun olófin lọ ni àwọn pàǹdà ọ̀rẹ́ tí wọ́n náà bá ṣe ló fọ̀rọ̀ ara rẹ lọ àwọn táwọn náà máa wà áfíà ní kójú sí nǹkan lọ́wọ́ ẹ̀dá ṣàṣẹ́kù àwọ́ àwọ́sẹ̀wà náà ìṣẹ̀wà láwọ́ ìfásitì fún ní kọba ìjọ ẹlẹ́rẹ́jẹ̀ gbogbo tí ò ní pẹ́ tán ní pẹ́ tán ọlọ́rin ní pẹ́ tán kò tó jẹ́ tí ò ní tán ní ṣẹ̀sì والباقيات الصالحات خير عند Ọlọ́run fi ń sílé náà fa ní sọ́tìlì káàbí pé àìmọ́lù wà lìbà lọ́nà zina olówó àtàwọn ọmọ tàbí. Zina tó ṣàyà lè dóríyà. Ó kìyà tàbí kó jọ láyé, àtàwọn ọmọ tàbí jọ láyé, zina tó ṣàyà ti dóríyà. Ẹ̀ṣọ́ ayé lásán ni wọ́n, ayé lásán ni gbogbo fáàrí yẹn máa. والباقيات الصالحات إن ثم تكفني تنجوري رياتي دايلاي àti gba ìnínú sáré àti sórí eré kọ́ni kéfẹ́ níjọ̀gbọ́dà kí a wà ti jẹ láti jẹ́nà wọ́n náà ní kíyàn jẹ́ nínú ti lọ ilé gangan ní sáwọn olórí rẹ̀ àwọn ènìyàn tààrà máa ń dùn wọn lè o ìyá bìránù rí ọlá o kò rán jùmọ̀ rán bèèrè ní ẹgbẹ́ wọlé fún mi láì jẹ́nà wọ́n á kiri ní fìràún àwọn arábàlẹ̀ ní ìyáwọ́lá mi lọ́wọ́ fìràún jesus ó ń fúnra ara rẹ̀ làmí lọ́wọ́ rẹ̀ tó ń mọ̀ wípé kọ́kọ́rọ́ mi wà lọ́wọ́ ẹ̀ báyìí abẹ́ àkóso ẹ̀ ni mo wà gbogbo tí mo ní àti tí mo jẹ́ tí mo ti fẹ́ kú òbí ah! tí màá dẹ̀ lọ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ sẹ̀ wọ́lọ̀ nìkan ṣe ni ọ̀rọ̀ ṣùgbọ́n wá láàmì ẹni tí wọ́n lọ bá ti láti là láàmì lọ́wọ́ fìràwọ̀ wà áwọn lè bẹ̀là ní kúrò ní àwọn aburú iṣẹ́ ọwọ́ rẹ̀ wọ́n á lè aburú pọ̀ lọ́wọ́ fìràwọ̀ lè lè di o. mo fẹ́ fẹ́ bọ́lá ọba ló ní ìròyìn ìkàdú ànàndù kì í ṣèròyìn ẹ̀dá. ìwọ́n tí àkọ́ bá wà tó bá burú tó jẹ́ ayakúyà wọ́n ní ìkàdú ànàndù wọ́n já ọ̀rọ̀ orúkọ oríkì ọlọ́run wọ́n já lófẹ́ dáyà ẹ̀dá kan ò lè kò lè ṣe é tó wùn wọ́n lọ́wọ́ ló ní orí kí pọ̀ káàlù ní mọ̀ yìí ẹ̀sùn tí kì bá ṣe bẹ́ẹ̀ ni kùráùnà náà ọkùnrin náà pàtó àtijọ́ ní ṣe ìwò ṣùgbọ́n ìyàwó rẹ̀ yìí kí má nìyẹn ti lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ yìí kí lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní àbílọ́wọ́ rẹ̀ àti gbogbo iṣẹ́ ọwọ́ rẹ̀ yìí. wọ́n náà kí ní ìrìnà nǹkan bí bọ́ọ̀lì ní. wọ́n náà ti fi alábòsí ni wọ́n làmí lọ́wọ́ àwọn alábòsí lẹ́sẹ̀kẹsẹ̀ láti ìgbìrà ọ̀dùnmọ́ alábòsí àti gbogbo àwọn tí wọ́n apá náà wà wọ́n ti wọn dáadáa ṣùgbọ́n látara ọ̀tẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ ṣe ọ̀dẹ̀ ní tẹ̀lé yẹn látara ọ̀tẹ̀ jàǹbá tí wọ́n fẹ́ ṣe pè lẹ́yìn ẹnìkan fẹ́ nìkan

fẹ́ tẹ̀lé rọ́ ẹ̀jẹ̀ bá ti máa tọ́ ìyẹn ìwà ló gbọ́dọ̀ lórí máa jẹ́ ládíjé yẹn à ìyẹ́ bí ọkọ̀ bá ìlà nádàbì àtúbọ̀ sáàrà yẹn máa gbẹ̀yìn àwọn kan ti bẹ̀rẹ̀ sí tọ́ọ̀bọ̀ lè lọ sí nípa báyìí lámọ́ẹ́dẹ̀ jẹun tí báyìí àwọn tí ní náà rò ọ̀rọ̀ tí wọ́n tẹ̀lé tó ọ̀rọ̀ wọ́n dẹ̀ yẹ ìfẹ́ tí tẹ̀lé àwọn ó ní arábìnrin asia ló ń bẹ ọlọ́run tó fọ́nà kó la kúrò lọ́wọ́ aburú rẹ̀ àwa ní kí wọ́n lọ sí tẹ̀sí àgbàgbà kí wọ́n bẹ̀rẹ̀ sí ìlú irú ìyá tí wọ́n fi jẹ bìlá wọ́n tó lè pé àkókò tó ti dé kí wá ra rọjà wọn wà ní rọjà wọn wà ní húmà torí pé ẹrú ni bìlá lọ́rọ́ lọ ọ̀gá rẹ̀ ọ̀gá rẹ̀ wá kẹ́kọ̀ọ́ pé bìlá ti gbà bìlá wà ní ah, ìwọ yóò má gbájú wọn ó gbà bìlá mú kẹ́kẹ́ tó lẹ́ ń jẹ́ ẹrú lọ́dọ̀ tó òun lè jẹ́ kébè ní àkótó wàhálà wàá jẹ ẹkú tó yà àwọn anìkẹ́ wọn lọ tẹ́bì láàbílẹ̀ sí lọ́rùn àwọn àtọ̀ ọ̀dà àwọn ajúlẹ̀ sọ́rùn àwọn àtọ̀ òkútàlẹ̀ láyà àwọn àwọn àdúgbò wọ́n ti wá ń lòbí láti tó tẹ́gbà kan bá ti bọ́ọ̀lù

tòtò alákọ̀ọ́lẹ̀ rẹ̀ dànù. Nípa ẹ̀kọ́ olówó lẹ́rú tó ti yẹ lórí tí omi kan ló ń dùn Ẹ̀rọ wá ní ìdáàlú bá kó wọlé ọba àbúbáṣẹ bá kó wọlé ló bá nínú ya ọ̀gá rẹ̀. Tálọ́ wá fẹ́ wá ara ìyàwó fèrè Tálọ́ fẹ́ ra kì í Tálọ́ tó tẹ́lẹ̀ ti fẹ́ ọba ọba máa ti

ebi tí ń pa ní ìmú mọ́ tí mo tún lè rẹ̀ ní ìlú panú ṣùgbọ́n tí yẹn máa fẹ́ kéde pa àwọn ajá àárọ̀ mọ̀ torí jẹ́ tí aláàlẹ́ bá tán lẹ̀ pẹ̀lú farabalẹ̀ kó bẹ̀ ọlọ́run ó dẹ̀ farada kó rọra wọn gàdá àjẹpà gbogbo àwọn mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ tó dàbẹ́ máa jẹ àwọn ajẹ́kọ́ máa jẹ àárọ̀ kò ní síbi tí ò sí nílé gbowó kò ní síbi tí ò nílé gbàjẹ́ arábìnrin kọ́lẹ́dì láti má jẹ bẹ̀rẹ̀ amáláyé ó kàn kúrò ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní pé lókọ̀ọ́dọ̀ sórí ìlú náà ó yà ń bèrè pálíjà náà bẹ́ẹ̀ náà náà máa ń ṣe ní kí ó lo gbogbo àsìkò yẹn ní jáde rẹ̀ ní láyà sáńkà yìí. wàwàrọ̀ yà lábẹ́ ìlú ọ̀rẹ́ أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت لكلمات ربها وكتبه وكانت من القانتين. أيها الأخوة علينا بإيمان يا نبي موسى عليه الصلاة والسلام اسمي مريم. أول جلالة دين ju ọ̀rẹ́ ìtàkà ààrẹ kọ̀kọ́ tí ojú ààrẹ ní tànárí ní ìṣẹ́gun ìlọ wọ́n lè lórí àti ẹ̀mà tọ́ ni alára tó mọ́ ṣára rẹ̀ ẹgbẹ́mọ́ni tó mọ́ òjò tó ń bá lórí ilé ìwọ̀n apadà ní ọ̀hún wọ́n ti máa kọjá ìgbàgbọ́ tó ń kọ́ lọ́kọ́ má ti báwọn ní ọ̀hún àbíkú máa fẹ́ náà kọ́lọ́ kó mú gbàgbọ́ rẹ̀ dúró dáadáa aládùn tó máa kọjá gbàgbọ́ tó nígbàdàn òkan tó lágbára tó yẹ kó kọjá gbàgbọ́ nígbà kó bá ti dúró tán àìdúró tán gbàgbọ́ ni kéèyàn máa rò kádàn òkan kọjá rẹ̀ pé kó gbogbo níjà tó ń wà yìí ló máa ìgbàgbọ́ wúlò láyé fún wúlò sáré tó wúlò lọ́rùn tí a bá ti wá ní fọkàn sẹ́yìn pé tí mo ṣe ń lọ rèé ó ṣe lọ́nkádọ́ òyẹ́ ẹ̀ èèyàn ní rí dáadáwò máa ìyá anábì àrísà àlèsọ́lọ́sọ̀ sọ́lá ọ̀nà àjọbì rere nínú àmì na ṣùgbọ́n tán rẹ̀ dábà sára bọ́ lónìí a ní onígbà wa mọ́ ìtàbẹ́lẹ̀ ń bí ta àdúgbò náà ni ọ̀rọ̀ bá fún àti ṣe arábìnrin àwọn àti gbogbo ayé ní wọ́n ti lọ ọ̀rọ̀ kó ṣe àánà lẹ́yìn rí kó ṣàwọn ayari, wa ní aya rẹ̀ kó ṣàwọn ọmọ wa lọ́mọ rẹ̀ àtọkùnrin àtòbìnrin wọn kọ́nà kó bá ṣàwọn ọmọ rẹ̀ kó ṣàwa náà tààjọ́ fúnni náà lẹ́ni eré fáwọn aya wa kọ́nà kó jọ kó má jẹ́ ká tara aya rí ìbínú ọlọ́run kó má jẹ́ tara wa náà rí ìbínú ọlọ́run kó má yẹ ká àwọn tara ọkùnrin náà rí ìbínú ọlọ́run kó má yẹ ká àwọn ọmọ tara ògiri ìbínú ọlọ́run kó tara ọmọ rí ìbínú ọlọ́run kọ́nà kó jọ kó fi wa kó pa so pẹ̀lú àgbọ́yé tó fẹsẹ̀ lílẹ̀ kó má jẹ́ kí kó má fi ẹnu wákà lè fẹsẹ̀ sọ̀rọ̀ láti lè rí darí sọ̀rọ̀ kálá mọ̀sánlẹ̀ sọ̀rọ̀ wà ní ìlànà السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله